معاشر المستمعين السلام عليكم ورحمة الله وبركاته أريكم فولون با ọlọ́run ọba tí ó ṣe ẹnìkọ̀ọ̀kan wa ní mùsùlùmí ẹni tí yóò ní àkólí kan ìgbàgbọ́ yìí Islam. Islam ní ojú pọnà tí ọlọ́wọ́n bá àlíkẹ́ láti fi ilé ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́ ọlọ́wọ́n bá tí ó sànú wa pẹ̀lú oore eléyìí tó ga jù nínú àwọn oore ọlọ́wọ́n bá yìí òun náà lọ́wọ́n bá tí a dúpẹ́ fún. ajẹ́rìí pé kò sí ẹnì kankan tó tọ́ láti máa jọ́sìn fún àyàfi ọlọ́wọ́n bá Allah a sì jẹ́rìí pé ànábì sallallahu alaihi wasallam ẹrú sí ọlọ́run ọba ni òjì sí ọlọ́run ọba ni. àlékún ìkẹ́ ọlọ́run ọba àtúrà jẹjẹ tó ọlọ́run ọba kọmọba nabi sallallahu alayhi wa sallam àti àwọn ará ilé nabi sallallahu alayhi wa sallam àtàwọn sọ̀hábà àti gbogbo olùjọ́sìn fún ọlọ́run ọba pẹ̀lú ìlànà nabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbẹdẹ kìyàmà. eléyìí tí a ń ṣe àgbéyẹ̀wò ẹ̀ òun náà ni ọ̀rọ̀ nípa ìdájọ́ ẹran jíjẹ nínú Islam nítorí wípé gẹ́gẹ́ bí mùsùlùmí ọ̀ranyàn ló jẹ́ lórí wa. kí a sọ àwọn nǹkan tá jẹ àtàwọn nǹkan tá a bá mu. naam eléyìí báyìí òun ló fà ló jẹ́ sí pé a gbọ́dọ̀ mọ ìhàwó ní sẹ̀ríà ìhàwó lọ́kọ sí ọ̀rọ̀ ẹran jíjẹ. ǹjẹ́ ṣẹ̀rí à ṣe àwọn ẹran jíjẹ wọ̀nyí ǹjẹ́ ṣẹ̀rí à ṣe ní ẹ̀tọ́ fún wa àbí ọ̀rọ̀ èèwọ̀ nínú Islam ìjọlọ́wọ́n bá alékẹ́ láti ní lẹ́tọ̀ọ́ àbí ọlọ́wọ́n bá alékẹ́ láti ní ìwọ̀. kálíbà máa ìdájọ́ wo òun náà ni a gbé fún nǹkan yìí. naam ilé ìbáyìí lọ́wọ́ fà ló fi jẹ́ sí pé a ń láti wòye sí àwọn ẹ̀rí dáadáa nǹkan tí ọlọ́run bá àlíkẹ́lá ń sọ fún wa nínú àwọn ẹ̀rí wọ̀nyí àti nínú àti nǹkan tí anabi sallallahu alaihi wasallam sọ fún wa lórí àwọn ẹ̀rí òun láfi mọ ìdájọ́ àti àti ṣẹ̀rí àkọ́ sí ọ̀rọ̀ ẹran jíjẹ. náà alhamdulillah eléyìí tó sí èméjì bẹ́ẹ̀ ó ní pé aya Qur'an àti hadith anabi sallallahu alaihi wasallam wọ́n ti ṣàlàyé fún wa nípa wíwẹ́wẹ́ ìwúlọ́tọ́ láti máa jẹ nínú àwọn ẹran èwo tí wọlé wa lórí jíjẹ ẹ̀jẹ̀ náà wẹ̀ ọ́. naam. eléyìí tó wá fa ṣe àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ wọ̀nyí òun náà ni ọ̀rọ̀ tí àwọn kan ń sọ nípa wípé àwọn ẹran tí wọ́n ń pa láwùjọ àwọn mùsùlùmí yìí àwọn ẹran yìí ń kọ́ ẹran kan tí ò tọ́ láti máa jẹ ni nítorí pé àwọn àwọn ẹran wọ̀nyí ìdájọ́ òkú bètè ló mú haramu ni kò jẹ ẹnikẹ́ni tó bá ti jẹrú àwọn ẹran kọ́ o ó ti jẹ nǹkan kan nínú àwọn nǹkan ìwọ̀ tọ́lọ́mọba àlejò ní ìwà lórí nìyẹn. ní gbọ́dọ̀ pé nǹkan kan lẹ́tọ̀ọ́ a gbọ́dọ̀ pé nǹkan kan léwọ̀ ká nǹkan kan lẹ́tọ̀ọ́ lé àwọn ẹ̀ lórí àbí ká nǹkan kan léwọ̀ láwùjọ àfi kárí ẹ̀rí fìdí múlẹ̀ gan. nàmọ́ tó yí pé nínú àwọn nǹkan táwọn ń ṣàlàyé lọ lánàá òun náà ni àwọn tí àwọn wọ̀nyí gbára lé tó fi ní pé àwọn ẹran wọ̀nyí kọ́ o òkú nbèbè ni wọ́n kò sí nǹkan kan tó gbára lé àwọ̀lẹ̀ nípìnlẹ̀ ni wípé wọ́n gbà yí pé àwọn tí ń ju ẹran yìí tá ń jẹ yìí wọ́n gbà fún wọn kì í ṣe mùsùlùmí ìyẹn gangan òun ni nǹkan tí ó fa ìdájọ́ yìí láti pilẹ̀ wọ́n gbà wípé àwọn yìí ò kì í ṣe mùsùlùmí nítorí kíni nítorí ọ̀rọ̀ ìdájọ́ tí wọ́n ti kún bídà nítorí ló fi jẹ́ sí pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ bídà yìí àwọn nǹkan tí ó affect àwọn nǹkan tó kó nínú àwọn àlámọ̀rí ẹ̀sìn àwọn nǹkan tó pọ̀ ni nítorí pé ọ̀rọ̀ yìí nínú àwọn usul lọ́wà nínú ìpìlẹ̀ lọ́wà nítorí bá dẹ̀ ti jẹ́ usul tó bá yẹ pé aslun min usul min usuli min usuli tiin ìkan nínú àwọn ìpìlẹ̀ sí ni àwọn ìdájọ́ tó máa tàfárọ́ à tó máa jẹ jáde látàbẹ́ rẹ̀ àbáwọn ìdájọ́ tó máa mọ́lé ìdájọ́ tó pọ̀ ní tó pé ìpìlẹ̀ ni tó nǹkan tó bá ti jẹ́ pìlẹ̀ àwọn nǹkan tí ó máa tí ó máa kó bá nínú àwọn àgbọ́yé ẹ̀sìn nǹkan tó pọ̀ ni. sọ̀rọ̀ nípa bídà jẹ́ kúfùrù kò jẹ́ kúfùrù gbogbo bídà ní kúfùrù kò ṣe gbogbo bídà ní kúfùrù yìí ọ̀rọ̀ kan fẹ́ pé ìpìlẹ̀ sí ni ló jẹ́ pé àwọn nǹkan tó kó bá nínú àwọn ìdájọ́ ẹ̀sìn àwọn nǹkan tó pọ̀ ni nínú àwọn nǹkan tó kó bá òun ni ọ̀rọ̀ ẹran jíjẹ wà àwọn tí wọ́n sọ pé àwọn ẹran tí wọ́n ń pa láwùjọ wa yìí òkú mbete ni wọ́n àgbọ̀dọ̀ jẹ wọ́n nǹkan tó fà á tí wọ́n fi nírò yìí òun ni wípé wọ́n gbà yípa àwọn tó ń pẹ̀rẹ̀ yìí wọ́n kì í ṣe mùsùlùmí kèfèrí ni wọ́n. tẹ̀sán pé sẹ́yìn bá ti lè fún wọn ní ìdájọ́ kèfèrí tí wọ́n dẹ̀ kì í ṣe yahudi tí wọ́n kì í ṣe nasarani tí wọ́n dẹ̀ kì í ṣe mùsùlùmí wọ́n sínú àwọn ahlu zaka wọ́n sínú àwọn tí wọ́n lè pẹ̀rẹ̀ fún wa kájẹ nìyẹn tó ibi tí ìdájọ́ yẹn gangan ibi tó ti ibi tó ti pilẹ̀ nìyẹn ìdájọ́ ìfún yẹn nídájọ́ kèfèrí àbí ìsì islam nílẹ̀ fún yẹn ni so tí wọ́n bá ń tí wọ́n bá ń sá nísìnyí wọ́n kàn ń sá ni wàlọ́ọ̀hì gbogbo ẹnikẹ́ni tó bá wà ní tó bá ti ṣe àkídà yìí rí tó bá ti wà ní tó bá ti rin ojú ọ̀nà yìí rí tó ti nírú àwọn àbí tó ti rinú àdìsọ́kàn yìí rí yóò mọ̀ pé ìpìlẹ̀ gángan tá a máa fi ṣe ìjẹran léèwọ̀ ni pé ẹran àwọn oníbídíà ni àbí sọ́ṣùwàlàlá wàláhì àbí nǹkan tá a fi kò sí nǹkan kan mí. yẹ orújú kéde pé orújú kò rú wa lójú àgbáyé báwọn ti ń pẹran ní pàtà wọn kì í mùsùlùmí kò rà ní tó fi jẹ́ sí pé eléyìí tá a máa ń jẹ nígbà yẹn tí n bá ń pè ó pé eléyìí tá a máa ń jẹ nítorí kí ẹ lè bá a mọ̀ pé ìgbà yẹn àkàntì aṣèjọrin ojú ọ̀nà yẹn rí sódà kí ewu ẹni tí bá ń gbọ́rọ̀ yẹn kó lè bá a mọ̀ pé nǹkan tí mò ń sọ yìí kìí ṣe nǹkan tó yẹ pé wọ́n ní wọ́n ní àbí nǹkan tó yẹ pé kìíní nǹkan tó yẹ pé àmọ̀pìlẹ̀ rẹ̀ ni àdẹ̀mọ́ nǹkan tó fà á tí ọ̀rọ̀ yìí tó fi wáyé àdẹ̀mọ́ nǹkan tó fà á táàkì fi ń jẹran sọlóye ti máa sọ wípé nǹkan tá because èèyàn náà ti rìn lórí àwọn ọ̀nà yẹn rí tó yẹ pé èèyàn jẹran fún ọ̀pọ̀lọpọ̀ ọdún fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tí òkín sọdún kékeré kò yẹ ní sí so nǹkan tó fà á táàkì fi ń jẹran nígbà yẹn tẹ́lẹ̀ ti wà ń bẹ̀ and àwọn tó sì wà ń bẹ̀ títí di sìn náà nǹkan tó fà kàkì fi ń jẹran òun ni kó gbà yẹ báwọn tó ń pẹran ní pàtàkì àwọn kì í ṣe mùsùlùmí so nígbà tá a ti ń ṣe mùsùlùmí yẹn tẹ́sí àwọn sẹ́ńkẹ́ bísímìlá káṣe bísímìlá yìí tá a bá fẹ́ ju ẹran sẹ́ńkẹ́ ìbáàdà ni ìbáàdà dẹ̀ ni kò ní jẹ́ ìtẹ́wọ́gbà lọ́wọ́ mùsùlùmí ni tó tí kèfèrí bá ṣe bísímillah ìyá ìbáàdà tó ṣe yẹn ọlọ́run ọba àdékẹ́lá ò ní gbà torí kúkúrú ti ba iṣẹ́ rẹ̀ jẹ́ so ipò wípé kò ṣe bísímillah náà lọ́wà ìyẹn gangan ni aflu ilé tó yẹ pé wọ́n fi ṣe ẹran yìí ní èèwọ̀ tẹ́bi sọ pé òkú ń ni nítorí pé àwọn yìí ń kọ́ o tẹ́símì àwọn tí wọ́n ṣe bísímillah yìí tí wọ́n ṣe lórí ẹran tí wọ́n pa yìí bísímillah yóò wọlé tó pé wọn kì í ṣe mùsùlùmí tí ọlọ́run ọba àdékẹ́lá gba bísímillah yìí wọn àbí tí bísímillah yìí tí wọ́n ṣe lórí ẹran yẹn tí yóò ní ìwúlò tó sàǹfààní fẹ́ràn fífa tọ́pa yẹn bísíláì wọn ò ní sàǹfààní fẹ́ràn yẹn kò lá ẹran yẹn kúrò níbi ìjẹ́ òkú gbèsè kò sọ ẹran yẹn di jíjẹ fún wa tó ké bísíláì ò sàǹfààní kankan. naam ló fi jẹ́ sí pé àwọn ẹran tí wọ́n máa ń jẹ òun náà ni ẹran tábà mọ̀ pé ara wọn tí ń ṣiṣẹ́ ní pàtà òun ló pa nínú gọ́nù tiwọn nínú èròǹgbà tiwọn àti inú tan ara wọn jẹ wọ́n gbà pé àwọn tí wọ́n jẹ́ ara jẹ̀mọ́ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní pàtà ẹran tẹ́ bá pa nìkan làwọn lè jẹ torí pé àwọn nìkan ni mùsùlùmí ti ń bẹ ní pàtà lẹ́yìn wọn kò sí mùsùlùmí kankan ní pàtà mọ́ mo fi ọlọ́run bá tí ẹni ìbẹ̀ lọ́wọ́ rẹ̀ mo fi búra wàláhì láàzín nǹkan yìí gangan òun ni fa ọ̀rọ̀ yìí kò sí nǹkan kan méjì báyìí lọ síbà ní sí ẹni tó bá dẹ̀ fẹ́ wà sínsíà tó bá fẹ́ jẹ́ olóòótọ́ sí ẹ̀mí ara rẹ̀ tó fẹ́ jẹ́ olóòótọ́ sọ́lọ́ ọba yóò mọ̀ yí pé nínú wọn yóò mọ̀ yí pé wàláyé nǹkan tó fa masala yìí náà nìyẹn kò sí nǹkan kan mí tọkọjá wípé àgbà ìgbà tí mo fi wà ń bẹ̀ nìyẹn bẹ̀ àwọn ń sìn wọn gba àwọn tó ń pẹran pàtàkì bí mùsùlùmí ṣùgbọ́n wọn pàlọ́ jẹ́ pé ẹran yìí wọn lè jẹ́. nàmkẹ́ wá lè bá mi pé ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn pípù yìí sọ̀rọ̀ nípa wípé ẹ̀yìn pé ẹ torí pé wọ́n mọ àwọn tó ń wá tó ń pẹ̀rẹ̀ ń pàtàkọ́ aláwọ̀kọ́ ni pé tẹ̀lẹ́kọ́ torí pé wọ́n mọ àwọn tó ń pẹ̀rẹ̀ ń pàtàkọ́ bí tẹ́ ẹ bá dé ìlú mi náà nílùú àwọn ìlú ẹ pé mùsùlùmí náà ní pẹ̀rẹ̀ ń bẹ̀ wọ́n lọ́ ìwọ̀n ní jẹ̀rán bẹ̀ wọn ní jẹran tẹ́lẹ̀ sọ pé ẹ mọ àwọn tó ń pa ẹran bẹ̀yẹn náà tẹ́lẹ̀ sọ pé ẹfẹ́ sọ pé ẹ mọ pé kèfèrí ni wọ́n ni. no nítorí wípé wàláhì mo fi ọlọ́wà búra wọn láàmú rẹ̀ lẹ́fẹ́ nìkan kan nínú àwùjọ ìjú ẹni tó bá ti wà ní ìjàmbá àwọn lọ. ẹyin eléyìí pé kò rújú rárá ni àyàfi tó bá fẹ́ tàn yàn nínú wọn lọ́yà kò fi rọ́nà pa. hátà nínú àwọn kéṣẹ́ẹ̀tì tí jàbàtà ṣe láti ṣe rọ́dìò fún aláṣẹ ó sọ̀rọ̀ tó ó sọ̀rọ̀ tó pé ó jọ orú ìjọba yìí náà bẹ́ẹ̀ ó ní ẹ ó ní àyínmẹ́yẹ ó ní tọ́yẹ pé wọ́n máa ń pè wá ká lọ kírun sáwọn yẹn lára tọ́yẹ pé àwọn ọmọ kéékèèké tán bá kú àwọn mọ́dà tó ti pè wá lọ kí ló sàwọn àgbàlagbà tán bá kú tó fi jẹ́ pé àwọn ọmọ kéékèèké lẹ́ ń kírun síra nítorí pé wọ́n gbà pé àwọn ọmọ kékèké yẹn o nígbà tí wọ́n ti ìbàlá hàn tí wọ́n ti wọ́n ti di kèfèrí ló fi jẹ́ pé àwọn ọmọ kékèké ni ó mú wa pé wọ́n máa ń pè wá dáadáa náà táwọn ọmọ kékèké bá kú wọ́n dẹ̀ pè wá dá lọ kírun sí wọn lára kí ló sàwọn àgbàlagbà pé báyìí kí ló sàwọn àgbàlagbà so irú nǹkan báyìí nǹkan tó fà á nìyẹn now èyí ń gẹ̀gẹ́ ló wá fà á tó fi jẹ́ sí pé àwọn àyà tí wọ́n ń lò àyà tí wọ́n ń lò yìí àtàwọn àhàdíìsì wọ̀nyí yìí ń tó fà á nìyẹn tàbí tàbí tí wọ́n fi fà àgbọ́yé tán fà yẹn nínú àyà nínú àyà yẹn àtà àhàdíìsì yẹn. àyà tí wọ́n lò wà nínú suratul an'am àyà yẹn mo ti mẹ́nu bà lánàá tọ́lọ́wọ́ àlejò sí pé wala ta'kulu mimma lam ọlọ́run ọba àlékẹ́lá ní ẹ gbọ́dọ̀ jẹ nínú àwọn ẹran tí wọ́n bá pa tí wọ́n bá dárúkọ ọlọ́run ọba lórí ẹ̀ nígbà tó fẹ́ pa sọ ọlọ́run ọba àlékẹ́lá sọ pé wà innahu la fisq ọlọ́run ọba ní nǹkan yìí ń kọ́ o ọlọ́run ọba ní ìwà ẹ̀ṣẹ̀ ni láti máa ṣerú nǹkan yìí nítorí pé ẹran tí wọ́n bá pa láì ṣe dárúkọ ọlọ́run ọba sí lórí mẹ́ìtà ni òkú ń bẹ ti ẹran ni ṣébà ní sèyí ìsìjẹ́ òkú ń bẹ ti ẹran ni ìṣẹ́ ọlọ́run ọba ni nítorí pé nǹkan tọ́lọ́run ọba àdìkẹ́lá ṣe ilé ìwọ̀lì yẹn jẹ́ yẹn. wala ta'kulu mimma lam yuzkar ismullahi alayhi wa innahu naam ẹ̀rí wípé nǹkan táyà yìí sọ ni pé gbogbo ẹran tó bá pa tí wọ́n bá dárúkọ Ọlọ́run ọba lórí ẹ̀ nígbà tó fẹ́ pa tí wọ́n dárúkọ Ọlọ́run ọba nígbà tó fẹ́ pa ẹran yẹn ẹ gbọ́dọ̀ jẹ́rú ẹran bẹ́ẹ̀. nǹkan táwọn á béèrè ni pé ǹjẹ́ ẹran tí wọ́n ń pa ní pàtà yìí ṣé wọ́n ń ṣe bísímìlá kan tó pa àbúrò àti bísímìlá kan tó pa. àwọn ẹran wọ̀nyí gẹ́gẹ́ bí ìpìlẹ̀ mùsùlùmí al-aslu fil muslim ìyàtọ̀ ń bẹ láàrin al-aslufil insan al-adala àti al-aslufil muslim al-adala wọ́n máa ń ṣe àwọn kọ̀wáìdù ìlú síra wọn wọ́n máa ń ṣe àwọn òfin méjèèjì ìlú síra wọn àwọn òkó àwọn ìpìlẹ̀ méjèèjì wọ́n máa ń ṣe ìlú síra wọn ṣẹ́rí al-aslufil insan al-adala kátó ike ìpìlẹ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun ni pé ìdájọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn nípìnlẹ̀ ni pé àdáàlà wà fún ìyẹn ni pé onídéédé ni ẹni tí àmọ̀ ní nǹkan kan táàrí sí aláburú kankan ni tá àfi tá a bá wá tó rí tó bá kó sí nǹkan kan láti máa rọ pé ah, à eléyìí fásitì ni inú nǹkan tó máa ń tako àdáàlà ní kristo wa ẹ̀ṣẹ̀ ẹni tó bá jẹ́ òpòrọ̀ kì í ṣe àti kò ní báyìí nìyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan tó máa ń tako àdáàlà pọ̀ bídà náà máa ń tako àdáàlà kúfù náà máa ń tako àdáàlà ṣírkà máa takò àdáàlà bẹ́ẹ̀ náà ni máa síyà a máa takò àdáàlà nítorí ló fi jẹ́ pé kódà lọ́dọ̀ àwọn àfa òní hadith ẹni tó bá jẹ́ kazab àbọ̀jẹ́ kazib òpùrọ̀ àbọ̀jẹ́ kazab ìmọ̀bálàgà irú èèyàn bẹ́ẹ̀ wọn kì í gba hadith rẹ̀ nítorí pé àdáàlà ti kú òfin èèyàn bẹ́ẹ̀ àní gba hadith lọ́dọ̀ òpùrọ̀ nítorí pé àní gba kọ́bárù alkazib àgbọ̀dọ̀ gba ìró látọ̀dọ̀ ti ń parọ́ torí pé ó rọrùn kọjá pé rọ nípa fún wa àbẹ́ ẹ̀kọ́ ni sọlọ bí jẹ́ pé nínú àwọn ṣòro tó fi ń gba hadith ó ní àdáàlà tó rọ́ọ̀wì kárí pé ẹni tá a fẹ́ gba hadith lọ́dọ̀ ẹ̀ a fẹ́ gba ọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ ó jẹ́ onídé déédéé yàn ẹni tí ò kí ń parọ́ tí ọkàn balẹ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ tó bá sọ pé òdodo ni abẹ́ẹ̀kọ́ ni tòlẹ́tì mọ̀ pé àwọn ẹ̀ṣẹ̀ náà máa tako àdáàlà naam inú máa ń bàyọ̀ mẹ́rin pé sẹ́yìn ká sọ pé al-aflu fi insan al-adala ọ̀rọ̀ yóò correct kódà Shaykhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n tako ọ̀rọ̀ náà tòtí sheikh wa Rabi' ibn Hadi al-Madkhali hafizahullahu ta'ala tí àwọn náà dẹ̀ gbé ọ̀rọ̀ sheikh islam Ibn Taymiyyah wá pé ọ̀rọ̀ nípa bí al-aslu fi insan al-adala ọ̀rọ̀ tí ò wọlé ní kílọ̀ fà tó takọ Qur'an al-aslu fi insan az-zulmu wal-jahala ìpìlẹ̀ ọmọ ẹ̀dẹ́ nìyẹn alábòsí ọmọ ẹ̀dẹ́ nìyẹn aláìmàkánì ọlọ́run bá ní kí lásán náà Qur'an ọlọ́run ní wallahu alladhi akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a. ìpìlẹ̀ ọmọ ẹ̀dẹ́ yẹn nígbà tá a jáde wálé ayé ni pé aláìmọ̀kan ni àmọ́ nípa nǹkan kan ọlọ́run ní wallahu alladhi akhrajakum min butuni ummahatikum ọlọ́run ọba ní òun ọlọ́run ọba lọ́ba tó mú yín jáde láti inú kùnyà yín lórílẹ̀ ayé láta àdàmúnà ṣe án lẹ́ni tí ọmọ nǹkan kan ẹ̀sùn kẹ́pìlẹ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn nílé ayé òun náà ni ìjáde nínú kùnyà wa sórílẹ̀ so ìpìlẹ̀ wa ìjọ náà ọba ìgbà bẹ̀rẹ̀ sí fún wa àyìmọ̀kan al-aslu insan al bákan náà àyà tó fún wa fi yẹlẹ̀ pé al-aslu ìpìlẹ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn gan nípìlẹ̀ alábòsí ni بني قدرك إنا عرضنا الأمانات على السماوات والجبال فأبين أن يحملنا وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا نبات يوم وبالك لنسي عرض أماناتي kò sẹ́ni kankan tó mọ̀ ń gbà náà àbẹ̀ kọ́ ni ọlọ́run bá ní inna aradna al-amanati ala as-samawati wal-ardi wal-jibali ọlọ́run bá ní àwọn ọlọ́run bá àlékẹ́lẹ́ gbé àmánà ìbáàdà agbẹ́ fún àwọn òkè àwọn sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì pé àmánà èmi ọlọ́run rè ìbáàdà ni ẹ gbà á tẹ ẹ bá mójútó tẹ ẹ sóòmì àmánèmí ọlọ́run ọba àlùjẹ́nà ọmọ jẹ́ ti yín tẹ ẹ bá bọ̀ ìyá àyà rẹ̀ tẹ ẹ bá ra àmánèmí ọlọ́run ọba láre àwọn ìbáàdà tí mo gbé lọ́wọ́ yìí tẹ ẹ bá ra láre ẹ jí èmi ọlọ́run tẹ̀pẹ́ kàtẹ́ pẹ̀lú àmọ́ náà nìyẹn tọ́ bá mójútó ó gbẹ̀sán tọ́ bá ra láre ó jìyà àmọ́ àmánà tún bẹ̀yẹn àlẹ́ ìbáàdà ọlọ́run ọba àdìkẹ́lá gbélé wọn lọ́wọ́ gẹ́gẹ́ ilẹ̀ méjèèjì àtúntì ọlọ́run bá ní kẹ́lẹ́ pé àmánà ìbáàdà lé wọn lọ́wọ́ ọlọ́run bá ti ṣàlàyé àwọn ẹ̀san tó ń bẹ ń bẹ tó bá pé àmánà náà àti àwọn ìjìyà tó ń bẹ ń bẹ tí wọ́n bá tọ́ba ara láre. yahmilna wa ashfaqna minha àwọn ẹ̀dá méje mẹ́tẹ̀ẹ̀ta yìí bá ti pọ́n ti tóbi tó ju èèyàn lọ àbẹ́yìn náà yahmilna wọ́n tọrọ yọ̀ǹda lọ́dọ̀ ọlọ́run kìí ṣe wípé wọ́n yarí fọ́lọ́ ọba bó ṣe jẹ́ pé ìbára àti òótọ́ ìmọ̀ ń túmọ̀ pé kí yẹn yarí ṣùgbọ́n eléyìí báyìí àwọn ẹ̀dá ọlọ́run ọba mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n tọrọ yọ̀ǹda lọ́dọ̀ ọlọ́run ọba ni wípé àwọn òní lè gbé náà fi gbé wá nípe ìbá àti wọn àní lè ṣe ọlọ́run ọba àlejò ládàkùn nígbà tí ó gbé fún wa ni tá lè gbé ọlọ́run àgbègbè àbẹ́yìnà àyà nílẹ̀ à wà á ṣọ́kọ̀nà mínà àì wọ́n bẹ̀rù láti gbé ṣífnà mínà wọ́n bẹ̀rù láti gbé ẹrù tó wù yẹn. ọlọ́run bá ní wàhámẹ́lá alìsà ọlọ́run nígbà táwọn wọ̀nyí tí wọ́n tọrọ yọ̀ǹda lọ́dọ̀ náà bá táwọn wọ̀nyí lè gbé kínní ọlọ́run bá àlejò wa gbé fọ́mẹ̀dé nìyẹn wàhámẹ́lá alìsà ọmọdé yẹn tẹ́rì tẹ́ torí bẹ́ẹ̀ innahu kana zaluman jahula nítorí pọ́mọ ẹ̀dẹ́ ni ẹ jẹ́ ọlọ́pọ̀lọpọ̀ àbòsí mọ̀bálọ́gọ̀ nìyẹn zọlú jahul náà ó túmọ̀ sí pé síwájú pọ́mọ ẹ̀dẹ́ yẹn tó délé ayé gan ìpìlẹ̀ ọmọ ẹ̀dẹ́ nìyẹn tọ́lọ́ ọba àlékílá fi rinlẹ̀ fún wa nígbà tọ́lọ́ ọba àlékílá gbé àmọ́nà lé wa lórí pé ọlọ́wọ́ bá ní kí ni o zọlú lọmọ ẹ̀dẹ́ yẹn jahul ni now al-aslu fil insan ni ó wá ku al-aslu muslim al-aslu muslim al-adala ìpìlẹ̀ mùsùlùmí lẹ́ni tó bá ti lè jẹ́ mùsùlùmí báyìí ìpìlẹ̀ tiẹ̀ ni pé onídéédé lẹ́ka sí ẹ̀ẹ́ní ẹ̀ẹ́ní fojú èèyàn jákujàku wo abẹ́ ẹ̀rí yẹn ẹ̀rí yẹn ní mùsùlùmí láti pè àti tẹ́ẹ̀mọ́ wá ẹ fi ẹ fi ìjẹ́ òpòrọ́ rinlẹ̀ fún ilẹ̀ tẹ́ẹ̀sì kárọ́ mọ́nú ẹrù ẹ̀ nàám ẹ fi ìjẹ́ onídídé àrinlẹ̀ fún mùsùlùmí tẹ́ rí tẹ́ẹ̀sì kábídà mẹ́rù ẹ̀rí ẹ̀ẹ́sì ẹ̀rí ẹ̀ẹ́dẹ̀gbà fún mùsùlùmí ni àbẹ́ẹ̀kọ́ ni aya tó túmọ̀ sí yẹn ó ní pé wàlá takulu liman alqa ilaykum salam lasta mu'minan abẹ́kọ́ ni gbogbo tí bá ń sálámà sí ọ̀pẹ̀kẹ̀lá ń fa àwọn ọ̀hábà tí wọ́n ṣáàbù lọ sílùú kan sálámà sí wọn tí wọ́n dáhùn lóhùn tán ẹ̀dá lóhùn sálámà ẹ̀jọ́ ọ̀nà sálámà yìí sì sẹ́ńpẹ́ asùlù èèyàn tó sálámà sí ni pé àdáàlà ni torí pé ìsálámà yẹn ìjẹ́ mùsùlùmí ni àwẹ̀ ẹ̀kọ́ ni àtọ̀ èèyàn wá sálámà sí yín ẹ̀ wá rọ́ta sálámà rẹ̀ ọlọ́run láíláí ẹ̀ mẹ́sẹ̀ bẹ́ẹ̀ ẹni tó bá sálámà sí yẹn mọ́tò bí kìí ṣe mùsùlùmí torí pé àlùsùn fi hí aláàdáàlà ẹgbà ipò ní déédéé ni ìsìláàmù tó fi rinlẹ̀ fún sí fún yín ẹ̀ nǹkan tó fi hàn sí yíyan náà ní kẹfì bá lò títí àtàyàtàbá yẹra lẹ́kùn fìlà títí tó fi hàn sí yín ìtọ́tako àdáàlà rẹ̀ kò yé báyìí. now tába sọ pé absolute muslim alaidala ìpínlẹ̀ mùsùlùmí tá a bá ti rí òní pé a gbà yí pé onídéédé èèyàn dọ́gbandọ́gba ni tí táàbì rí i pé ẹnì yìí kọ́ o ó ní àwọn tó tako àdáàlà lọ́wọ́ pé nǹkan ó ti láwọn kankan tó wà nínú ẹrù ẹ̀ tí ò ní fọkànbalẹ̀ tí ò ní fi wá lọ́kànbalẹ̀ pé onídéédé onídọ́gbandọ́gba ni bóyá nǹkan yẹn bóyá ó jẹ́ nǹkan ẹ̀ṣẹ̀ ni àbọ̀ nǹkan tó bá ìsìláàmù yẹ. now tí wọ́n lọ níbi àyà pé wala ta'kulu mimma lam yuzkar ismullahi alayhi ẹ má jẹ àwọn nǹkan tí wọn àwọn ẹran tí wọn bá ti dákọ̀ náà ọba lé lórí now àwọn tó ń pa ẹran ní ìpàtà gẹ́gẹ́ bí àjálà àjálà mùsùlùmí nǹkan tí a fi rinlẹ̀ fún wọn ni pé wọ́n ń dárúkọ lọ́wọ́ bá sẹ́ra tó ń pa yẹn àbí ẹ̀kọ́ ni gẹ́gẹ́ bí al muslim aláàdá àbí ẹ̀ẹ́rì ara mùsùlùmí mùsùlùmí tọ́pẹ́ ẹran ẹ̀ẹ́dẹ̀ tí wọ́n máa bí lóore pé tó ṣe bísí ńlá ẹ̀ ilé ìtọ́jú ni àwọn gan fúnra wọn ò kí ń béèrè bẹ́ẹ̀ wọn ní béèrè lọ́wọ́ àwọn lọ́wọ́ àwọn èèyàn wọn tí ń pẹran pé tẹ̀sí bísímìlà àbí bí wàlímà wo lẹ lọ tẹ́wọ́ ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ pé dàpọ̀ ẹ̀yìn brọ́dà tó ṣe wàlímà ẹran tó pa ìtura ti tó jẹ tó ṣe bísímìlà ṣé ẹ̀ máa ń béèrè. wàláhi lam yakun alayhi amalu salaf nítorí pé ààrí bíi tí ànábì sallallahu ẹjọ́ ìlú sábà yìí kódà kódà ẹran àwọn Yahudi tí wọ́n jẹ́ sí pé alu zakat ni wọ́n nígbà tó jẹ́ pé ẹni tó lè pa ẹran fún wa tá a jẹ ni wọ́n tó yẹ pé ìpìlẹ̀ ẹran tó bá pa fún wa ni pé ẹ̀tọ́ ni kí káàkiri pé wọ́n pa lọ́nà tó ṣe kí ni tó bá ṣẹ̀rí àmú nígbà tí àwọn Yahudi nínú hadith wa Bukhari tí wọ́n mú ẹran wọn fa Nabi sallallahu alaihi wasallam ẹran tí wọ́n fi wọ́ sí ẹ̀ ẹ̀rántí wọ́n wá mú ẹran bá nẹ́bí sallallahu alaihi wasallam ìgbà tó wọ́n mọ̀ yí pé nínú ẹ̀yà ara ẹran ibi tá nẹ́bí fẹ́ràn jù kọ́ máa jẹ ní apá sí àjọrọ̀ wọ́n wá mú apá ẹran bá nẹ́bí sallallahu alaihi wasallam wa kana yu'jibuhu àjọrọ̀ nítòsí mọ́sálẹ́bísì láìkì jù nínú ẹran òun náà ni apẹ́ran fanahasana satan anábì gbalẹ̀ tẹ̀kẹ̀tẹ̀ báyìí anábì gbẹ̀yìn lè fi òsì ní sábẹ́ bèrè lọ́wọ́ pé ṣẹ́ẹ̀dù ẹ́ nítorí wípé kódà ara Yahudi náà sọ̀rọ̀ tó bá pa tó bá pa lọ́nà tí ò ṣẹ̀rí àmọ́ àníjẹ́ gẹ́gẹ́ bí kó jẹ́gẹ́ ni kó fi ẹ̀lẹ́ kó fi iná sọ́ọ̀kì ọ̀rọ̀ yẹn kó fi kú àbí kó pa nínú àwọn ọ̀nà tọ́nà ọba àdékẹ́láka alimunkhaliqa walmawquza abẹ́ẹ̀kọ́ ni walmutaradiyati walmutaradiyati wannasiha àbẹ́ẹ̀kọ́ ni so gbogbo àwọn ẹran wọ̀nyí tó bá jẹ́ pé ọ̀nà tí Yahudi náà fi pa nìyẹn sájẹ́ láìláì ṣùgbọ́n nígbà tó yẹ pé áṣù ẹran tó bá pa òun ni pé hindu ni àbẹ́ẹ̀kọ́ ni ìgbà tí wọ́n ń pe fọ́fà nẹ́bí sallallahu alaihi wasallam nígbà tó yẹ pé alu zakati ni wọ́n ẹnu ẹnu fún akájẹ ni wọ́n kí lànà mi ṣe náà sànà sátán sátán bí bèrè lọ́wọ́ pé wọ́n ṣe nítorí pé dábàá fẹ́ ṣe gábù ẹ̀ràn nínú Islam inú nǹkan tá padà fún wa nìyẹn tá padà sàlàyé fún wa nìyẹn so lábà ṣolùkùm yẹn pé lábà ni ọrùn báyìí lẹ́gbọ́dọ̀ ti gbé ṣolùkùm ó ní pé àwọn kàṣẹ méjì kan máa ń bẹ́ ń di ọrùn báyìí ọgbọ̀dọ̀ jẹ́ pé ké ẹgbẹ́ ẹgbọ́dọ̀ gé àwùjáàj nígbà tó bá bẹ́ du ẹran ọ̀nà tí wọ́n gbà du ẹran nínú ṣẹ̀ríà nìyẹn àyíbẹ̀ kọ́ni now lẹ́bi mọ̀ yí pé kò sí dẹ̀lílù kankan yí pé mo rí èèyàn tó yẹ pé ó yẹ kó pẹran fún mi kí n jẹ tó yẹ pé ẹran tó bá pa fún mi ìpìlẹ̀ ní kí n jẹ́ ẹ tí ọ̀nà náà máa ń sinú àwọn tó kí ẹ̀sìn wọn máa béèrè wípé ẹ̀dá kò nígbà tẹ́ bẹ́ẹ̀ pa ẹran tẹ́ ẹ dùn ní àbẹ̀fínà gbé ṣé ìgbà tẹ́ bẹ́ẹ̀ pa ẹran yìí ẹ ṣe bí ṣe láì ní àbẹ́ ẹ ṣe bí ṣe là kò yẹ báyìí nìyí alẹ́ ìlọ́gà àtúnfi lòṣùn àtàrí kọ́ídà yìí wọ́n lò gan láwọn jabata lẹ́yìn rẹ̀ yìí yàtọ̀ fún aláṣẹ kan tọ́lọ̀ ní kí ìmọ́lẹ̀ yìí tójú tiẹ̀ kò yẹ báyìí ni ò bá wọn lo kọ́ídà yìí síbi tán lò jákujàku sí al'abdufin luhum ìpìlẹ̀ ìpìlẹ̀ nípa ẹran o ní pé àtàrín èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ jẹ́ tí ó fi kílẹ̀ àti ǹjẹ́ àwọn májẹ̀mú tí ó sọ ẹran dèwọ̀ ó kù lára ẹran náà inshallah àtàlàyé kí ni túnmọ̀ eléyìí báyìí tọ́bi sọ pé al'abdufin luhum àtàrín kọ́ ìdá yìí kò yí wọn rárá ọ̀la yìí ní ń tún sí ni pé ìpìlẹ̀ ara ni pé bọ́ bá ti rẹ̀ ṣé ni mi tìyí tí tó fi kílẹ̀ sí ọ wípé ara wọn lọ́pàá ilé ìbáyìí tako kan tó kọ́ ìdá ń sọ pátápátá kò yẹ báyìí nìyí alábùsùnbí lòsùn àtàrí ìtumọ̀ rẹ̀ ni pé ẹ ìpìlẹ̀ ara ni pé ọ gbọ́dọ̀ jẹ́ kí jésù kílẹ̀ àti ọ ìjẹ́nu àwọn ẹran tọ́lọ̀ ní ká jẹ lọ́wọ́ so wọ́n wá wò nísì àwọn ẹran ìran ẹran kan ń bẹ tọ́lọ̀ wà ní kílálẹ̀ gbọ́dọ̀ jẹ nínú suratul Maida kò yẹ báyìí ǹjẹ́ ẹran ẹ̀ yóò fọ́ sínú àwọn kàtígórì bákan náà irú àwọn ẹran kan bẹ̀rẹ̀ pé ẹ̀ tó jẹ́ tọ́lọ̀ bàdékẹ́lá mẹ́ńsàn náà àwọn àyà mi náà lọ́lùkùrán ṣé kò ń ṣe àwọn ẹyàn tí wọ́n ní eyín ọ̀bẹ̀ ṣé bá ní sìn yìí so ìyẹn ni pé ẹran tó kó lè àtàkì ẹran tí ń di ẹranko ẹgbẹ́ rẹ̀ tó ń àtàkì ẹranko ẹgbẹ́ rẹ̀ ṣé kò ń ṣe lọ́wọ́ ẹran yẹn ni ṣé kò ń ṣe ẹran tákùn kara wọn pa ṣé kò ń ṣe lè tọ́ jábọ́ látòrí òkè ni ṣé kò lè tọ́ yẹ pé nǹkan gbá lójijì lọ́wọ́ kú láì bọ́ bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan báyẹn lẹ́wọ̀ now ṣé ẹran yìí ṣé wọ́n jù lọ́nà tó bá ṣẹ̀ríà ìsìlámù ìtumọ̀ asùlùfù lòṣòwò àtàrímù yẹn tá a bá ti wá rí pé ẹran yìí o nǹkan tó kọ̀ lábàá lórí zọ́nù nǹkan tí ó rinlẹ̀ lórí ẹ̀mí wa ni pé ẹran yìí ò kì í ṣokùn bètè kò ń ṣẹrẹ lẹ́dẹ̀ kò ń ṣẹrẹ ajá kò ń ṣe ẹran tí ó ń jẹrẹ ẹgbẹ́ rẹ̀ kò yí báyìí kò dẹ̀ kì í ṣe àwọn òròyìn tó dẹ̀ wà tí ó dẹ̀ máa wà lára ẹni tó sọ di haram sí lára ẹ̀ a dẹ̀ pé mùsùlùmí lọ pa ẹ̀jẹ̀ rẹ̀ billahi alaykum àwọn ẹran tí wọ́n ń pa láwùjọ wa yìí ní ni àbí láwọn àtẹ́ndà ní ìyókù náà ṣé bá ní ti ta ló lè sun ilẹ̀ fún wa wípé òkú ẹran náà pa fún wa tókù ẹran náà pa fún wa jàmá tẹ́lẹ́dẹ̀ náà ń pa tájá náà ń pa fún wa sẹ́ran tí mọ́tò gbára ń pa fún wa sẹ́ran tó jábọ́ sẹ́ran tó kara wọn parí láíláí àwọn tí ti ń pa fún wa mùsùlùmí ni wọn àbí wọn kì í ṣe mùsùlùmí mùsùlùmí ni wọ́n kò yí báyìí nìyí. now aya yìí nǹkan tí aya yìí sọ fún wa ni pé ẹran tí wọ́n bá pa tẹ́ ẹ mọ̀ tó dá iná ojú báyìí pé wọn àjà kọ lọ́wọ́ ọba sí pípa rẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ́ kìí ṣe ẹran tá a mọ̀ ipá wọn tó pa wọ́n dárúkọ lọ́wọ́ ọba sí pípa rẹ̀ torí pé mùsùlùmí ni wọ́n kò dẹ̀ sínú ṣẹ̀ríà kẹ́ máa bí mùsùlùmí léèrè tó wá pẹrẹ pé ǹjọ́ ṣe bísí láì kò síbi tí wọ́n ti gbé ẹran wá bá nẹ́bì rí tánẹ́bí wá ń béèrè wípé ǹjẹ́ wọ́n ṣe bísí láìka tó pa kò sí ẹ wo àdéhùn kan náà tó ń bẹ again ó wà nù muslim náà nígbà tí wọ́n gbé ẹran wá bá nẹ́bì sallallahu alaihi wasallam ẹsẹ̀ kẹsẹ̀ iná wọn ti tánẹ́bí fẹ́ jẹ àwọn ìyàwó ànẹ́bì náà tó ń gbé ẹran tó fẹ́ jẹ ìyẹra gírísì ni o nítorí wọn ẹ dákun kí ló dé tá anábì ò béèrè nígbà tí wọ́n gbé ẹran ẹ wá anábì ná wọ́n lánàbì ná wà láwọ́ ẹ̀ síbi ẹran ẹ ọbẹ̀ máa jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ kí ló tá anábì ò béèrè lọ́wọ́ àwọn yẹn kó jẹ́ ṣe bísí pẹ̀lú àní ànábì òfin béèrè nítorí pé àwọn tí wọ́n gbé ẹran ẹ̀ wá fún ànábì ti fọkàn balẹ̀ sí pé àwọn èyí o alu zakati ni wọn wal aslu muslim alaadala kódà kọ́yẹ́ pé yahudi ló gbé wá á pé al aslu fi zabaihil yahud ìpìlẹ̀ nípa ń táwọn Yahudi bá panú ẹran ní pékinni ọtọ ọlọ́ọ̀bá ní gábí àlìyáwó òṣèlè lakumọ̀ tọ̀yìnbá wọ̀tọ̀ àyàmù lẹ́bínà útù kìtàbà hìlù lakum wọ̀tọ̀ àyàmù kò hìlù lahum. ayé ayé la níbi sọlọ́ sọ fi máa ń jẹran àwọn Yahudi àti Nasara ó ti bá ní tò nítorí ẹ ẹ jẹjẹ ní máa béèrè ẹ ẹ̀dẹ̀ rẹ̀ kódà tó bá jẹ́ pé mùsùlùmí yẹn ẹni tó jẹ́ pé tó bá jẹ́ tó pé mùsùlùmí kan kò ní máa máa kó gbójúlẹ̀ kó gbójúlẹ̀ gbé bísí láì ju sílẹ̀ láì gbé sẹ́ran la tá a bá sábà fi lè sàn sí wa pé ó máa máa ó máa máa ó fojúlẹ̀ gbé bísí láì lẹ̀ tí ò ṣe àgbọ̀dọ̀ jẹran rẹ̀ ṣùgbọ́n tí ọba ti tí ọba ti lè hàn sí wa bẹ́ẹ̀ ìpìlẹ̀ táàbì rẹ̀ ní pé mùsùlùmí kan ò ní màmá abẹ́ẹ̀kọ́ ni àyàfi tó bàtà wílókù nítorí pé al-aslu muslim làdára ẹlẹ́ẹ̀kejì ni pé àyà ti wà yí pé wala tajassasu ẹ gbọ́dọ̀ máa tọ́ pínpín ara yín abẹ́ẹ̀kọ́ ni ẹ rántí mùsùlùmí ti jẹ́ máa tọ́ wípé dákun ṣé ó fojú lẹ̀ gbé bísí pẹ́ oh, ò fojúlẹ̀ gbé bísí láì lẹ́gbà tó bẹ́ẹ̀ lẹ́yìnsá àlẹ́yìí àmàlù sálà ẹ̀ẹ́dẹ́rì ẹ̀rí kẹ̀kẹ́ lórí ẹ̀ pé irú nǹkan bá ń tẹ̀lé lásìkò ànábì sallallahu alaihi ẹjọ́ ní sábà yìí sí gbogbo wọn ẹ̀mí balẹ̀ lórí ara wọn pé ṣé wọ́n lọ́pa ṣé mùsùlùmí lọ́pọ̀ ẹran yìí sẹ́ni tá a lè jẹran rẹ̀ lọ́pọ̀ ẹran yìí wọ́n ti mọ̀ wípé láíláí ànímọ̀ ó ti báyìí nìṣẹ́ tó pé tó bá gbàgbé kan tó bá yẹ kó bá gbàgbé àdìsí wa ń ṣe àti wá nínú sọ̀rọ̀ ìbò kọ́ọ̀rì tí ẹ̀ ń ṣàfijẹ́ kó yẹ wa wípé àwọn èèyàn kan wọ́n máa ń gbé ẹran wá fún wa ó sọ fún anabi sọ̀rọ̀ ọ̀sọ̀làm àwọn èèyàn wọn yìí dẹ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ gba ìsìlámù wọ́n ṣẹ̀ṣẹ̀ gba ìsìlámù wọ́n ti di mùsùlùmí àbúkọ́ wa ni lánàdìrì azakaru sallallahu alayhi amla amma kò kíyàn sí wa tí wọ́n ti bisimilayi lé lórí bisimilayi lé lórí tí ó bàtọ́ bẹ́ẹ̀ parí ìjà béèrè tó tó fún ẹ̀sẹ̀ gba islam ni nítorí fún ẹ̀sẹ̀ gba islam àmọ́ bóyá wọ́n ti gbọ́ ẹ̀yẹ àwọn ti gbọ́ ẹ̀yẹ àwọn táwọn tí ó ẹ̀sẹ̀ gba islam máa ń gbé wá fún wọn ayíjà ò kí ń béèrè lọ́wọ́ ànábì sí káwọn ẹja bí wọ́n ní jẹ́ àmọ́ àwọn eléyìí láwọn ẹ̀sẹ̀ gba islam ni ayíjà wa ń dáhùn sí pé ah, àmọ́ bóyá wọ́n ti bisimilayi àbí wọ́n ti kí ni o àbọ̀ ti bisimilayi kí lóore bí sọ àyẹ̀bí ni sàmù sàmù lọ́hà antum fọ́kùnúhù ẹ̀yẹ ṣe bí sinmi láì ṣe ẹ máa jẹ́ lọ. kí ló bá nítorí wípé àwọn tí wọ́n pa ń kọ́ o mùsùlùmí ni wọ́n alu zakat ni wọ́n kódà tí wọ́n bá ti yẹ ẹ̀sán bá jẹ́ ṣe bísímìláì wọ́n gbàgbé ni ẹ̀yẹ ṣe kí ni ẹ̀ṣẹ̀ bísímìláì kẹ́yìn yẹ kò sí yẹba ní now ẹ̀rí wọn alákọ̀ọ́kọ́ tí wọ́n ń lò òun náà ni àyà yìí wala ta'kulu mimma lam yuzkar ismullahi alayhi ismullahi alayhi mimma lam yuzkar ismullahi alayhi innahu lafisqa àyà àyà tí wọ́n ń lò nìyẹn. now lẹ́yìn yẹn wọ́n tún wá ní hadith méjì kan tí wọ́n ń lò hadith yìí òun náà ni wọ́n máa ń lọ sọ́mọ́ ń bọ̀ lórí ẹ̀ ẹ̀ dẹ̀ rí pé ọkùnrin ọ̀gbẹ́ni jàbátá yìí òun náà àwọn ẹ̀rí mẹ́tẹ̀ẹ̀ta yìí ló dì mú ó ní gbogbo ẹnikẹ́ni tó bá ti tẹ́ bá ti pàdé ẹ máa béèrè àdíìsì méjèèjì lọ́wọ́ rà táyà yìí mùrùpáyà kọ́ra láti sàlàyé yẹn pé ìjọba ọba ní ká má jẹ òun ni ẹran tó bá pa kí wọ́n ṣe bísímìláì lé lórí abẹ́kọ̀ ni. now ẹran tí wọ́n ń pa ní pàtà àwọn mùsùlùmí ń pa nǹkan tí ó rinlẹ̀ ni pé wọ́n ṣe bísímìláì lé wa lé lórí àyàfi ìgbà tó bá tó clear sí wa pé wọ́n ṣe lórí abẹ́kọ̀ ni. now nǹkan tí wọ́n fà táwọn fi ní jẹ́ òun ni pé àwọn ọ̀gbà wọn ní mùsùlùmí ni wọ́n gbà àwọn náà ò lè sọ wípé wọ́n ṣe bísímìlá ìfẹ́ àwọn fẹ́ràn bísímìlá tí wọ́n ṣe gan kò gbà so iyún gẹ́gẹ́ ni pẹ̀lú jẹ́ pé aláṣẹ yẹn ń sọ ó dẹ́ àlẹ́jì wọn wípé ẹ̀ ń tàfàrọ̀ mùsùlùmí lélẹ́yìn náà jàbàtà wáyé rọ̀ kí sọ̀rọ̀ àwọn kàfàrọ̀ yẹn àwọn òṣèlú kìkà ó kẹ́kí wọ́n ló dé tẹ́ẹ̀ jẹ́ra mùsùlùmí ńgbà tẹ́ gbà pé wọn ńgbà tẹ́ kàfàrọ̀ wọn àwọn aláṣẹ àti wọn mú wọn náà pọ́ìn tó mú wa pé òkè ẹ̀ka máa ń parọ́ ni ó ní ọ̀sán máa ra ìbáwọn pé parọ́ ni pé níjọ́ wo làwọn lọ bí wàlímà rí táwọn wádìí lọ́wọ́ brọ́dà tọ́ka wọn balẹ̀ sí pé tó ṣe bísí láì kí ló dé táwọn òbí wádìí lórí tí àwọn fọkànbalẹ̀ lórí àwọn ẹ̀yẹn táwọn fọkànbalẹ̀ lórí àwọn mùsùlùmí yòókù tí ẹ bá ṣe pé àwọn ti ní nǹkan kan lọ́kàn ìgéṣà àwọn mùsùlùmí yòókù tẹ́mí àwọn balẹ̀ lé lórí lọ́dọ̀ àwọn ọmọ ìyá àwọn tí àwọn jọ mara wọn. ẹ wá ń ṣèyàtọ̀ yàtọ̀ mùsùlùmí tẹ́ ẹ mọ̀ àti mùsùlùmí jàbàtà ń ṣèyàtọ̀ láàrin méje mùsùlùmí táwọn mọ̀ àti mùsùlùmí wo lẹ mọ̀ èwo lẹ mọ̀ pé àwọn ará yín ni mùsùlùmí tẹ́ ẹ mọ̀ àbí nígbà lára tí wọ́n ń yàtọ̀ láàrin mùsùlùmí tá a mà àti mùsùlùmí tá a mà àti mùsùlùmí tá a mà èwo ni èsè mùsùlùmí náà méjèèjì. now now kí ni ṣẹ́rùtù pé ṣẹ́rùtù ọjọ́ wà ní ṣẹ́rùtù àdáàlà pàgbọ̀rọ̀ mẹ́ni yẹn pé ọgbọ̀rọ̀ jẹ́ni tá a mọ̀ látọ́ gbọ́dọ̀ fi ìjẹ́ àdáàlà rinlẹ̀ fún yẹn ẹ́ tó wà ní ṣẹ́rùtù àdáàlà pé báyìí nìkan Umaru sọ lásìkò Umaru ní lẹ́yìn tánà ní kúta ó ní àmọ́ máa àwọn èèyàn lásìkò Ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú wáhìí wáyù tó bá sọ kalẹ̀ láti mọ̀ pé alágbájá ah, báyìí èèyàn rẹ ni alágbájá báyìí èèyàn bú ni. ó ní àmọ́ ìgbà tá Ànábì sallallahu alaihi wasallam ti kú tán ó ní kò sí wáyù mọ́ ó ní ìtààmọ́ kẹrìnlẹ̀ fún èèyàn òun náà ní nǹkan tó bá fi hàn sí wa gbogbo ẹnikẹ́ni tó bá fi dáadáa hàn sí wa fún ẹni tó bá fi aburú hàn sí wa aburú láti rìnlẹ̀ fún ó tó ní bí nǹkan tẹ́yìn bá fi hàn sí wa láti rìn láti bá lò èèyàn tó ò bá ti rí aburú lọ́dọ̀ rẹ̀ èèyàn tó bá kàtí ra burú lọ́dọ̀ ẹ̀ ló fi aburú tọ́ mọ̀ọ́mọ̀ yẹn ló fi rìnlẹ̀ fún ó ti bá ní sùn. now nǹkan tó fà á mo ń sọ̀rọ̀ láti máa láti máa lọ láti máa bọ̀ lórí àyà yìí nítorí pé ká lè bá àmọ́ tó fà á tí wọ́n fi jẹran yẹn kìí ṣe wípé torí pé wọn àti bísìn láì sẹran yẹn torí báwọn náà ò lè bọ́ta wọn lè bọ́ta ń sì kán sọ ọ́ pààyàn-pààyàn pé àwọn tó ń pẹran ní pàtàkì òun àti bísìn là nítorí pé kíni nítorí pé àtẹ́síníyà tẹ bá bẹ́ẹ̀ ṣe kódà kí n pẹran níwájú yín láì ẹ lè sọ pé mi ṣe bísìn là torí mi níbi sókè jẹ́jẹ́ mi náà ti tó mo dẹ̀ fẹ́ fẹ́ràn máa lórí kodò ní abẹ́ẹ̀kọ́ ni torí pé ibi tí mo fẹ́ dùn mò ń wò so ó ti ẹ̀jẹ̀ ṣe kí n bá gbójú sókè ẹ̀rù rí ẹ̀rù mi jẹ́ kíni ẹ̀rù mi lọ sókè yọ lọ sílẹ̀ tó fẹ́ràn gbọ́dọ̀ lọ sókè yọ lọ sílẹ̀ abẹ́ẹ̀kọ́ ni kéde pé yọ wà dákẹ́ gbárí báyìí so mo fẹ́ dùn nǹkan mo concentrate ẹ gbọ́dọ̀ máa tẹ̀lé wájú ara yín ẹjọ́ ìlànà yín iṣẹ́ ẹ̀ mọ̀ nípa mi gẹ́gẹ́ bí mùsùlùmí yẹn lẹ́sìn ilẹ̀ fẹ́ ah, ọkàn balẹ̀ pé mùsùlùmí ń dí ọ̀rẹ́ yìí kò ní màá mọ̀ ojú pé bí ṣùlá ilẹ̀ tó tẹ́wọ́n pẹ̀lú ara ìsìláàmù lọ́wọ́ àbẹ́ ẹ̀kọ́ ni yẹn lẹ́sìn ilẹ̀ tí n bá wá màá mọ̀ ojú pé lẹ̀ tẹ́yìn bá jẹ́ ẹ̀sẹ̀ tọ́lẹ̀ yìí jẹ èmi máa kékeré kò yẹ báyìí nà àdí àyà yẹn ni na hadith tó tó wá máa ń lò hadith ń bẹnu Bukhari ó ń bẹnu Muslim hadith náà hadith hadith wa adi ibn Hatim ni adi ibn Hatim radiyallahu anhu òun lọ́wọ́ bí anabi sallallahu alaihi wasallam léèrè nípa ọ̀rọ̀ ẹran naam ọ̀rọ̀ ẹran tó wà lọ bí anabi sallallahu alaihi wasallam léèrè yìí wàlúùsàlà ah tọ naam adiyu bin hatim radiyallahu anhu ó lọ bí anabi sallallahu alaihi wasallam léèrè nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí nípa ajá rẹ̀ tí ó rán tó ṣe bísímìlá yìí láti lọ pa ẹran wa. sọ ìgbà tí ajá yìí tí adébùn hátìmù débi tí ajá yìí pẹran sí adébùn hátìmù radiyallahu anhu ọba ajá mi lẹ́gbẹ̀ẹ́ ajá yìí kọ̀ wá ma èwo ló pa ẹran yẹn nínú àwọn méjèèjì nínú ajá tiẹ̀ àtajá tí ó bá níbi ẹran yìí hadithi múlọ́wà ní sahihan ó ní qultu ya Rasulullah Adi ibn Hatim sọ pé ó ní mo sọ pé èrè òjíṣẹ́ ọlọ́run ọba mo ní qultu ya Rasulullah èrè òjíṣẹ́ ọlọ́run ọba inni ursilu kalbi wa usammi èmi a máa rán ajá mi pé kọ́ lọ mú ẹran wá màá dẹ̀ ṣe bísmìláì tí n kọ́ọ̀lá arábì sallallahu alaihi wasallam sọ wípé in arsalta kalbaka wa sammaita arábì ní sọ bá ara ajá rẹ̀ bí kọlọ mú ẹran wá kọlọ pa ẹran wá wa sammaita tó dẹ̀ sí bísmìláhì tó dẹ̀ bísmìláhì nígbà tó fẹ́ràn ajá yẹn fa akọ̀dà ajá yìí wá gba ẹran mú fa qatala ajá yìí wá pa ẹran tí ó gbámú yìí fọ́kù arábì ní mú ẹran yẹn kó jẹ wà ń ákàlà mìíràn àmọ́ nígbà tó o débi tájà pẹ̀rẹ̀ yìí sí orí pàjẹ́ yẹn ti jẹ́ lára ẹran yẹn ajá yẹn pẹ̀rẹ̀ yẹn tòótọ́ bẹ̀ tó ti jẹ́ lára ẹran yẹn arábìnrin bàlá takùn má jẹrẹ yẹn mọ́ fa innama amsaka ala nafsihi torí pé ajá yẹn pa fún rẹ̀ ní ọ̀pá fún ọ nínú àwọn ìwáyà míì tó wà nù muslim àdéhùn ibùn hajim ń jẹ́ kó yẹ pé ìyá nẹ́bí tí ń bá rán ajá mi tí mo kọ́ lẹ́kọ̀ọ́ alikẹ́lbùn mọ̀ẹ́làm ajá tí yẹn kọ́ lẹ́kọ̀ọ́ torípé ajá tí yẹn kọ́ lẹ́kọ̀ọ́ nínú àwọn ẹ̀kọ́ tẹ́kọ̀ọ́ ajá yẹn ni pé ajá yẹn tó bá pẹran fún yín kò gbọ́dọ̀ jẹ́nu ẹran yẹn tó bá fi wá lè mú ajá tẹ kẹlẹ́kọ̀ọ́ tó bá fẹ́ràn tó bá fẹ́ràn tó bá fi jẹ́nu ẹran yẹn ẹ mọ̀ pẹ́yìn kọ́lọ́ pàbó nìyẹn ọ̀pá fún rẹ̀ ni fúlànẹ́bí sọlọ́ sọlọ́m sọ pé tó bá wá lè bá a tó ti jẹ́ ń bẹ̀ kájá tó kọ́lẹ́kọ̀ọ́ tó ń sọ yẹn tó dáwọn ìwà yàtọ̀ hadisi pọ̀ gan ajá tó kọ́ lẹ́kọ̀ọ́ tó ń sọ yẹn torí àwọn ìwáyà yẹn ó ń tẹnu mọ́ àríyìn hajjim sọ pé ajá tó ń kọ́ lẹ́kọ̀ọ́ ajá tó ń kọ́ lẹ́kọ̀ọ́ ajá tó ń kọ́ lẹ́kọ̀ọ́ alábìrìkọ́ ajá rẹ̀ tó wá kọ́ lẹ́kọ̀ọ́ yẹn tó bá ti wáyé débi tó pẹ̀rẹ̀ sí. tọ̀ tí ọba wípé ó ti jẹ́ ń bí ọ̀rẹ́ yẹn fàlẹ́ àtàkùn àrẹ́bìnrin ọ̀gbọ́rọ̀ jẹ́ ààrẹ mi torí pé fàyín nàmà amsaka àìlà nàfìhì ọgbàrán yẹn fúnra rẹ̀ ni. kultu adiyu bin hajj wà lókun tó wá sọ wípé inni ursilu kalbi òun a máa rán ajá àwọn oníṣẹ́ bọ́ọ̀lù mẹ́rin wá ajidu ma'ahu kalba ìgbà tó wọn wá débẹ̀ òun bá ajá mi pẹ̀lú ajá yìí láàdìrí ayíhùmá àkọ́zàbù èmi ò wá mọ̀ èwo náà wọn ajá méjèèjì tí mo bá ń bi ẹran yìí òun lọ́pọ̀ ẹran náà. sallallahu alaihi wasallam kò gbọdọ̀ jẹ́ kẹ́lbíkà wàlám tó sàmì àìlàwọ̀ èrè ni. arábìnrin torí wípé ajá rẹ ló ṣe bísíláì sí o ṣe sí omi o ṣe sí ajá mi tó àti ajá rẹ. nà eléyìí báyìí. ní wàkọ̀lù kùtìlà fàlàtàkù fàyínnàkà látàlẹ́rì àyùhù máa kọ̀tàlà ó ní ẹ̀bá kí wọ́n ti pẹ́ran yìí à má jẹ ẹran yẹn tó kó òun mọ ilé ìtọ́pá náà méjèèjì bóyá ajá rẹ tó ti bísùn láì lé lórí ni bóyá ajá mi ti ọba ń bẹ̀ lọ́pá tí ò sí bísùn láì lórí ẹ̀ inshallah ta'ala wọ́n ti ń fún mi ní àwọn ìṣàrọ̀ àwọn ìṣàrọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtọ́ka nípa pé ipò ti fẹ́ tán ipò ti fẹ́ tán so kiyama wa ti epo ki iná máa kún wa lójú lójú yóò dákẹ́ adó síbi tí adé yìí ìṣọlọ ilé ìtọ́lọ́ ń kára pé àrísọ lálẹ́ yìí nìyẹn so àrẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ náà ni so ìṣọlọ tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ a máa tẹ àwọn ọ̀rọ̀ lẹ̀ lórí ọ̀rọ̀ ìtọ́jú hadith yìí àti hadith tó ní ọfà màá ka méjì papọ̀ màá wá yanjú méjì papọ̀ pẹ̀lú gbọ́n ọba gẹ́gẹ́ bí àwọn àfa súnmọ́ bá ṣe yanjú ẹ̀ ẹni pé mo máa ń sọ̀rọ̀ tẹ́ mo ní àwọn òkè ń sọ̀rọ̀ bẹ̀rẹ̀ àbí ká máa sọ̀rọ̀ lórí ìfẹ́ nù wa àbí ká máa sọ̀rọ̀ lórí àgbóyè tiwa lásán àmọ́ ń sọ̀rọ̀ níbàámu sí àgbóyè àwọn tí ẹ̀mí balẹ̀ lé lórí tẹ́ pé àwọn ẹni àfa àlùmọ̀ yìí àwọn tó gba ẹ̀sìn wọn fún wa agbóyin tí wọn làwọn bí ń sọ̀rọ̀ ìdí bákan máa tú àyà kùránì síbi tó wù wá àbákan máa tú àdìsàn náà bí sọlọ́ọ̀sán náà bí tó wù wá kọ́ lórí fẹ́nu wa so inshallah ta'ala hadith méjèèjì yìí á ṣàlàyé ẹ̀ pẹ̀lú gbọ́lọ́wọ́ bá so lọ́nà tí ò bá jẹ́rìí fún wa tí wàá ní sè ṣùgbọ́n tí a bá ní kí a tẹnubọ̀ àlàyé ẹ̀ ń sìn òun súnmọ́ kí a má bàdé nìkan tí náà wà fún wa lójú so tí wọ́n bá dẹ̀ fún wa lójú so ó dàbí pé àgàrà ti dá ó ti dá jó nìyẹn so a ní fẹ́ kí irú eléyìí kó ṣẹlẹ̀ inshallah ta'ala náà pé lánàá náà so a ti ìkéde.